ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ mi mọ́ nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ mi mọ́ a ó kà láti inú ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá ó kà wípé nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́ èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé bá gbogbo ayé láti dá àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò bí Fẹ́mi ṣe bẹ̀rẹ̀ sí ní wá ojú Ọlọ́run nínú àdúrà àti ààwẹ̀ fún ọdún tuntun ọ̀kan lára àwọn ohun tí ó kọ́kọ́ ṣe ni láti wá ojú Ọlọ́run lórí àwọn ohun tí ó nílò láti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa àti láti yí padà nínú ayé ohun tìkára rẹ̀ ní ọdún tuntun láti lè bá Ọlọ́run rìn ní ọ̀nà tí ó dánmọ́rán sí i ó bẹ̀rẹ̀ sí ní ní ìmọ̀ wípé òun nílò láti túbọ̀ fi ara òun jìn fún àdúrà sí ní ọdún tuntun nígbà tí ó dé ilé ìjọsìn ní ìrọ̀lẹ́ ó rí ìdánilójú gbà sí ọ̀rọ̀ ọlọ́run yìí ó ti wá hàn kedere wípé Fẹ́mi nílò láti bẹ̀rẹ̀ sí ní fi àkókò sílẹ̀ ní alaalẹ́ láti túbọ̀ gbàdúrà àti láti lo àkókò pẹ̀lú olúwa ní ibi tí a kà nínú bíbélì lónìí jésù sọ̀rọ̀ nípa wákàtí ìdánwò nínú ìwé kọ́rìntì kínní orí ìkeje ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n àpọ́stélì pọ́ọ̀lù bákan náà sọ nípa ẹ̀mí ìsọtẹ́lẹ̀ nípa rògbòdìyàn kan eléyìí tí ó ń bọ̀ lọ́nà. ìtàn jẹ́ kó yé wa wípé ní àwọn àkókò tí àpọ́sítélì Paul kọ ìwé Kọ́ríńtì yìí àwọn kìrìsìtíẹ́nì ní ibi gbogbo wọ́n la inúnibíni kọjá láti ọwọ́ ìjọba Róòmù eléyìí tí ó ń ṣe ìjọba gbogbo ayé ní ìgbà náà ìjọba róòmù mú gẹ́gẹ́ bí ojúṣe láti gbógun tì wọ́n àti láti ṣekú pa wọ́n ní ibi gbogbo wọ́n sì lo gbogbo ohun tí wọ́n ní ní ọ̀rọ̀ àti ní agbára láti ṣe eléyìí ṣùgbọ́n ìjọ tí ó wà ní Philadelphia ni a ó pamọ́ kúrò nínú ìdánwò yìí nítorí wípé wọ́n pa ọ̀rọ̀ olúwa mọ́ olúwa ní agbára láti pa àwọn tirẹ̀ mọ́ kúrò nínú gbogbo rògbòdìyàn bóyá ní ti orílẹ̀-èdè tàbí ní ti gbogbo àgbáyé eléyìí tí ó dàbí ẹni wípé ẹnikẹ́ni ò lè bọ́ nínú rẹ̀ nígbà tí ènìyàn kan bá bu ọlá fún olúwa olúwa pẹ̀lú á bu ọlá fún irú ẹni bẹ́ẹ̀ yóò sì fi àwọn ohun ìní ọ̀tọ̀ sípò fún àlàáfíà àti ìṣerere irú ẹni bẹ́ẹ̀ ẹ lè ka ìwé Sámúẹ́lì kìíní orí ìkejì ẹsẹ̀ ọgbọ̀n ìjọ tí ó wà ní Philadelphia bu ọlá fún Olúwa wọ́n sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ nítorí eléyìí a pa wọ́n mọ́ èmi kò tilẹ̀ mọ̀ ọ̀rọ̀ ìyànjú tàbí ọ̀rọ̀ wo ló ti gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ṣùgbọ́n bí ó ṣe ń lọ sínú ayé lónìí ṣe ìpinnu láti pa ọ̀rọ̀ olúwa mọ́ kí o sì rí agbára àti oore ọ̀fẹ́ rẹ̀ tí ó ń pani mọ́ bí yóò ṣe máa pọ̀ sí ní gbogbo agbọn ayé rẹ̀. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn apọ́stélì orí ìkọkàndínlógún àti orí ogún ẹ máa bá wa kà lọ. iṣẹ́ àwọn apọ́stélì orí ìkọkàndínlógún nígbà tí àpólò wà ní kọ́rìntì Paul gba ọ̀nà ilẹ̀ la àwọn ìlú tí ó wà ní àríwá Antioch kọjá títí ó fi dé Éfésù. Ó rí àwọn ọmọ ẹ̀yìn Jésù mélòó kan níbẹ̀. Ó bi wọ́n pé. Ǹjẹ́ ẹ gba ẹ̀mí mímọ́ nígbà tí ẹ gba Jésù gbọ́? Wọ́n dá a lóhùn pé. Rárá o, a kò tilẹ̀ gbọ́ rí pé nǹkan kan wà tí ń jẹ́ ẹ̀mí mímọ́. Paul tún bi wọ́n pé. Ìbọmi títa ni ẹ ṣe. Wọ́n ní ìrìbọmi ti Jòhánù ni. Paul bá sọ pé. ìrìbọmi pé aronúpìwàdà ni Jòhánù ṣe ó ń sọ fún àwọn ènìyàn pé kí wọ́n gba ẹni tí ó ń bọ̀ lẹ́yìn òun gbọ́ ẹni náà ni Jésù. nígbà tí wọ́n gbọ́ wọ́n gbà fún Paul ó sì rì wọ́n bọmi lórúkọ Olúwa Jésù nígbà tí Paul gbé ọwọ́ lé wọn ẹ̀mí mímọ́ bà lé wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwọn ọkùnrin náà tó méjìlá Pọ́ọ̀lù wọ inú ilé ìpàdé lọ fún oṣù mẹ́ta ni ó fi ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà ó ń fi ọ̀rọ̀ yé àwọn ènìyàn nípa ìjọba Ọlọ́run ó ń gbìyànjú láti yí wọn lọ́kàn padà ṣùgbọ́n nígbà tí àwọn kan ṣe agídé tí wọn kò gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí ọ̀nà Olúwa níwájú gbogbo àwùjọ Pọ́ọ̀lù yẹra kúrò lọ́dọ̀ wọn ó kó àwọn ọmọ ẹ̀yìn jésù lọ sí gbàngàn tirani ó sì ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ lójoojúmọ́ báyìí ló ṣe fún ọdún méje tí ó fi jẹ́ pé gbogbo àwọn tí ń gbé asia àti jù àti gíríkì ni ó gbọ́ ọ̀rọ̀ olúwa ọlọ́run fún pọ́ọ̀lù lágbára láti ṣe iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn fi mú ìdínkù tàbí aṣọ iṣẹ́ tí ó ti kan ara pọ́ọ̀lù lọ fi lé àwọn aláìsàn lára àìsàn wọn sì ń fi wọ́n sílẹ̀ ẹ̀mí burúkú sì ń jáde kúrò lára wọn àwọn Júù kan tí wọ́n ti ń kiri láti ìlú dé ìlú tí wọ́n ń lé ẹ̀mí burúkú jáde kúrò nínú àwọn ènìyàn fẹ́ máa ṣe bí Pọ́ọ̀lù nípa pípe orúkọ Olúwa Jésù lé àwọn tí ó ní ẹ̀mí burúkú lórí wọ́n á máa wí pé. mo pàṣẹ fún yín lórúkọ Jésù tí Pọ́ọ̀lù ń ròyìn nípa rẹ̀. àwọn Júù méje kan tí wọ́n ń jẹ́ ọmọ skeva olórí àlùfáà wà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ẹ̀mí burúkú wà nínú rẹ̀ bá bi wọ́n pé. mo mọ jésù mo sì mọ pọ́ọ̀lù tí yín ti jẹ́. ni ọkùnrin tí ẹ̀mí burúkú wà nínú rẹ̀ bá fò mọ́ wọn ó gbé ìjà ńlá kò wọ́n ó sì ṣẹ́gun gbogbo wọn ó ṣe wọ́n léṣe tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá jáde nínú ilé náà ní ìhòòhò tàwọn ti ọgbẹ́ lára gbogbo àwọn Júù àti àwọn Gíríkì tó ń gbé Éfésù ni wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ yìí ẹ̀rù bà gbogbo wọn wọ́n sì gbé orúkọ Jésù Olúwa ga púpọ̀ nínú àwọn onígbàgbọ́ ni wọ́n jẹ́wọ́ ohun tí wọ́n ti ṣe tí wọ́n tún tú àṣírí idán tí wọ́n ń pa àwọn mélòó kan nínú àwọn oníṣẹ́ òkùnkùn kó ìwé idán jọ wọ́n bá dáná sun wọ́n lójú gbogbo ènìyàn nígbà tí wọ́n ṣírò iye owó àwọn ìwé ọ̀hún wọ́n rí i pé ó tó ọ̀kẹ́ méjì àbọ̀ owó fàdákà báyìí ni ọ̀rọ̀ olúwa fi agbára hàn ó ń tàn kálẹ̀ ó sì ń lágbára. lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí paul pinnu lọ́kàn rẹ̀ láti gba macedonia lọ sí akaya kí ó wá ti ibẹ̀ lọ sí jerusalemu ó ní. nígbà tí mo bá dé ibẹ̀ ó yẹ kí n fojú ba róòmù náà ó bá rán àwọn méjì nínú àwọn olùrànlọ́wọ́ rẹ̀ timothy àti erastu lọ sí macedonia ṣùgbọ́n òun alára dúró fún ìgbà díẹ̀ sí ní asia. ní àkókò náà rògbòdìyàn bẹ́ sílẹ̀ tí kìí ṣe kékeré nípa ọ̀nà olúwa ọkùnrin kan wà tí ń jẹ́ demetrio alágbẹ̀dẹ fàdákà a máa fi fàdákà ṣe ilé ìsìn ti òrìṣà Artemisi èyí a sì máa mú èrè púpọ̀ wá fún àwọn tí ń ṣe iṣẹ́ ọnà yìí Demeterio wá pe àpéjọ àwọn alágbẹ̀dẹ fàdákà àti àwọn tí iṣẹ́ wọn fara jọra ó ní. ẹ̀yin ènìyàn wa ẹ mọ̀ pé nínú iṣẹ́ yìí ni a ti ń rí èrè wa ẹ wá rí i ẹ tún ti gbọ́ pé kì í ṣe ní Éfésù nìkan ni ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ jẹ́ pé ní gbogbo Asia ni Paul yìí ti ń yí ọ̀pọ̀ ènìyàn lọ́kàn padà ó ní àwọn ohun tí a fọwọ́ ṣe kì í ṣe òrìṣà ewu wà fún wa pé iṣẹ́ wa yóò di ohun tí ènìyàn kò ní kà sí mọ́ ṣùgbọ́n èyí nìkan kọ́ ewu tí ó tún wà ni pé ilé ìsìn òrìṣà ńlá wa Artemisi yóò di ohun tí ẹnikẹ́ni kò ní sújá mọ́ láìpẹ́ kò ní sí ẹni tí yóò gbà pé òrìṣà wa tóbi mọ́ òrìṣà tí gbogbo Éṣíà àti gbogbo àgbáyé ṣe nígbà tí wọ́n gbọ́ inú bí wọn púpọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí í kígbe wọ́n ń wí pé. òrìṣà ńlá ni Átémísì òrìṣà àwọn ará Éfésù. ní gbogbo ìlú bá dàrú wọ́n mú Gáíyò àti arisitakosi ará Macedonia àwọn ẹlẹgbẹ́ Pọ́ọ̀lù nínú ìrìn àjò rẹ̀ gbogbo wọn bá rọ́ lọ sí ilé ìṣeré. Si paul fẹ́ wọ ibẹ̀ lọ bá àwọn èrò ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn jésù kò gbà fún un àwọn ọ̀rẹ́ paul kan tí wọ́n jẹ́ ìjòyè ní agbègbè asia ránṣẹ́ lọ bẹ̀ẹ́ pé kí ó má yọjú sí ilé ìṣeré nítorí gbogbo àwùjọ ti dàrú bí àwọn kan tí ó kígbe bá kan bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń kígbe bá mìíràn ọ̀pọ̀lọpọ̀ kò tilẹ̀ mọ ìdí rẹ̀ tí wọ́n fi péjọ àwọn mìíràn rò pé alẹ́kisanderu ni ó dá gbogbo rẹ̀ sílẹ̀ nítorí òun ni àwọn jù tì síwájú alẹ́gisándẹ́rù fúnra rẹ̀ gbọ́wọ́ sókè ó fẹ́ bá àwọn èrò sọ̀rọ̀ nígbà tí wọ́n mọ̀ pé júù ni wọ́n fi gbé ta wọ́n ń pariwo fún ìwọ̀n wákàtí méjì wọ́n ń kígbe pé. òrìṣà ńlá ni a kẹ́nu sí òrìṣà àwọn ará éfésù. akọ̀wé ìgbìmọ̀ ìlú ló mú kí wọ́n dákẹ́ ó wá sọ pé. ẹ̀yin ará éfésù ta ni kò mọ̀ pé ìlú éfésù ni ó ń tọ́jú ilé ìsìn átẹ́mísì òrìṣà ńlá àti òkúta rẹ̀ tí ó bọ́ sílẹ̀ láti ọ̀run kò sí ẹni tí ó lè wí pé kì í ṣe bẹ́ẹ̀ ó yẹ kí ẹ farabalẹ̀ nígbà náà kí a má fi ìwà ń wara ṣe ohunkóhun nítorí àwọn ọkùnrin tí ẹ mú wá yìí kò ja ilé òrìṣà lólè bẹ́ẹ̀ ni wọn kò sọ ìsọkúsọ sí òrìṣà wa. So Dẹ́mẹ́tẹ́ríù àti àwọn oníṣẹ́ ọnà tí ó wà pẹ̀lú rẹ̀ bá ní ẹ̀sùn kan sí ẹnikẹ́ni kóòtù wà àwọn gómìnà sì ń bẹ ẹ jẹ́ kí wọ́n lọ pe ara wọn lẹ́jọ́ níbẹ̀ bí ẹ bá tún ní ọ̀rọ̀ mìíràn tí ó jù yìí lọ a ó máa yanjú rẹ̀ nígbà tí a bá ń ṣe ìpàdé nítorí bí a ò bá ṣọ́ra a ó de ilé ẹjọ́ fún ìrúkèrúdò ọjọ́ òní kò sì sí ohun tí a lè sọ pé ó fà á bí wọ́n bá bi wá. lẹ́yìn tí ó ti sọ báyìí tán ó tú àwọn ènìyàn náà ká. iṣẹ́ àwọn àpọ́stélì orí ogún. nígbà tí rògbòdìyàn náà kásẹ̀ pọ́ọ̀lù ránṣẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn jésù ó gbà wọ́n níyànjú ó sì dágbére fún wọn ó bá lọ sí macedonia bí ó ti ń kọjá ní gbogbo agbègbè náà bẹ́ẹ̀ ni ó ń gba àwọn ènìyàn níyànjú pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí púpọ̀ títí ó fi dé ilẹ̀ gíríkì ó sì oṣù mẹ́ta níbẹ̀ bí ó ti fẹ́ máa lọ sí syria ó rí i pé àwọn júù dìtẹ̀ sí òun ó bá gba macedonia padà sópátà ọmọ pírúsì ará bẹ́ríà bá a lọ bẹ́ẹ̀ náà ni aristakọ́sì àti sẹ́kúndù ará tẹsalóníkà ni wọ́n gaio ará dábè àti timothy náà bá lọ àti tukikọsì àti tirofimọsì àwọn jẹ́ ará asia àwọn tí a wíyè síwájú wa lọ wọ́n lọ dúró dè wá ní tiroasi àwa náà wá wọkọ̀ ojú omi ní fílípì lẹ́yìn àjọ̀dún àìwúkàrà a bá wọn ní tiroasi lọ́jọ́ karùnún ọjọ́ méje ni a lò níbẹ̀ ní alẹ́ ọjọ́ sátidé a péjọ láti jẹun pọ́ọ̀lù wá ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ ó ti wà lọ́kàn rẹ̀ pé lọ́jọ́ kejì ni òun ó tún gbéra nítorí náà ó sọ̀rọ̀ títí dòru àtùpà pọ̀ nínú yàrá òkè níbi tí a péjọ sí ọ̀dọ́mọkùnrin kan tí ó ń jẹ́ yútíkù jókòó lórí fèrèsé ó ti sùn lọ níbi tí pọ́ọ̀lù gbé ń sọ̀rọ̀ lọ títí nígbà tí oorun wọ̀ ọ́ lára ó ré bọ́ sílẹ̀ láti orí pẹ̀tẹ́ẹ̀sì kẹta nígbà tí wọ́n ó gbé e ó ti kú pọ́ọ̀lù bá sọ̀kalẹ̀ ó gbá a mú ó dùbúlẹ̀ lé lórí ó ní. ẹ má dààmú nítorí ẹ̀mí rẹ̀ sì wà nínú rẹ̀. nígbà tí ó padà sókè ó gé búrẹ́dì ó jẹun ó wá ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ títí ó fi di àfẹ̀mọ́júmọ́ ó bá jáde lọ wọ́n mú ọmọ náà lọ sílé láàyè èyí sì tù wọ́n nínú lọ́pọ̀lọpọ̀. a bọ́ síwájú a wọkọ̀ ojú omi lọ sí asọ́sì níbẹ̀ ni a lérò pé pọ́ọ̀lù yóò ti wá bá wa tí òun náà yóò sì wọkọ̀ òun ló ṣe ètò bẹ́ẹ̀ nítorí ó fẹ́ fẹsẹ̀ rìn dé ibẹ̀ nígbà tí ó bá wa ní asọ́sì ó wọnú ọkọ̀ wá a bá lọ sí mítílénè ní ọjọ́ kejì a kúrò níbẹ̀ adé òdìkejì erékùṣù kíósì ní ọjọ́ kẹta adé sámósì ní ọjọ́ kẹrin adé mílétù nítorí pọ́ọ̀lù ti pinnu láti wọkọ̀ kọjá éfésù kí ó má bàa pẹ́ púpọ̀ ní asia nítorí ó ń dàníyàn pé bí ó bá ṣeé ṣe òun fẹ́ ṣe àjọ̀dún pentikọ́stì ní jerúsálẹ́mù láti mílétù pọ́ọ̀lù ránṣẹ́ sí éfésù kí wọ́n lọ pe àwọn alàgbà ìjọ wá nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ó sọ fún wọn pé. ẹ mọ̀ bí mo ti lo gbogbo àkókò mi láàrin yín láti ìgbà tí mo ti kọ́kọ́ dé ilẹ̀ Éṣíà ẹ mọ̀ bí mo ti fi ìrẹ̀lẹ̀ àti omi ojú sin Olúwa ní ọ̀nà gbogbo nínú àwọn ìṣòro tí mo faradà nítorí ọ̀tẹ̀ tí àwọn Júù dì sí mi ẹ mọ̀ pé n kò dánu dúró láti sọ ohunkóhun fún yín tí yóò ṣe yín ní àǹfààní mò ń kọ́ yín ní gbangba àti nínú ilé yín mò ń tẹnu mọ́ fún àwọn júù àti àwọn gíríkì pé kí wọ́n yí padà sí ọlọ́run kí wọ́n ní ìgbàgbọ́ nínú olúwa jésù ní ìsinsìnyí gẹ́gẹ́ bí ẹ̀mí ti darí mi mò ń lọ sí jerusalem láì mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí mi níbẹ̀ àfi pé láti ìlú dé ìlú ni ẹ̀mí mímọ́ ń fi àmì hàn mí pé ẹ̀wọ̀n àti ìyà ń dúró dè mí níbẹ̀ ṣùgbọ́n n kò ka ẹ̀mí mi sí ohunkóhun tí ó níye lórí fún ara mi ohun tí mò ń lépa ni láti parí eré ìje mi àti iṣẹ́ tí mo gbà lọ́wọ́ olúwa mi jésù èyí ni pé kí n tẹnu mọ́ ìyìn rere oore ọ̀fẹ́ ọlọ́run wàyí o èmi gan mọ̀ pé gbogbo ẹyin tí mo ti ń wàásù ìjọba ọlọ́run láàrin yín kò tún ní fi ojú kàn mí mọ́ nítorí náà mo sọ fún yín lónìí yìí pé bí ẹnikẹ́ni bá ṣègbé nínú yín ẹ̀bi mi kọ́ nítorí kò dáánu dúró láti sọ gbogbo ohun tí ọlọ́run fẹ́ fún yín ẹ ṣọ́ra yín ẹ sì ṣọ́ agbo tí ẹ̀mí mímọ́ fi ń ṣe alábòójútó lórí rẹ̀ kí ẹ máa bọ́ ìjọ ọlọ́run tí ó fi ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ ṣe é ní tirẹ̀ mo mọ̀ pé lẹ́yìn tí mo bá lọ àwọn ẹhànnà ìkookò yóò wọ àárín yín wọn kò sì ní dá agbo sí mo mọ̀ pé láàrin yín àwọn ẹlòmíràn yóò dìde tí wọn yóò fi irọ́ yí àwọn ọmọ ẹ̀yìn Jésù lọ́kàn padà láti tẹ̀lé wọn nítorí náà ẹ máa ṣọ́ra ẹ rántí pé fún ọdún mẹ́ta tọ̀sán tòru ni kò fi sinmi láti máa gba ẹnìkọ̀ọ̀kan yín níyànjú pẹ̀lú omi lójú nísinsìnyí kó fi yín lé ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè mú yín dàgbà tí ó sì lè fún yín ní ogún pẹ̀lú gbogbo àwọn tí a ti sọ di mímọ́ n kò ṣe ojú kòkòrò owó tàbí aṣọ tàbí góòlù ẹnikẹ́ni ẹ̀yin fúnra yín mọ̀ pé ọwọ́ ara mi ni mo fi ń ṣiṣẹ́ tí mo fi ń gbọ́ bùkátà mi àti ti àwọn ẹlẹgbẹ́ mi mo ti fi hàn yín pé bẹ́ẹ̀ ni a ní láti ṣiṣẹ́ láti ran àwọn aláìlera lọ́wọ́ kí a máa rántí àwọn ọ̀rọ̀ olúwa jésù nítorí òun fúnra ara rẹ̀ sọ pé ayọ̀ pọ̀ nínú kí a máa fúnni ní nǹkan ju kí a máa gbà á lọ. nígbà tí ó sọ báyìí tán ó kúnlẹ̀ pẹ̀lú gbogbo wọn ó sì gbàdúrà gbogbo wọn bá ń sunkún wọ́n ń dì mọ́ wọ́n ń fi ẹnu kò ó lẹ́nu èyí tí ó dùn wọ́n jù ni ọ̀rọ̀ tí ó sọ pé wọn kò tún ní rí ojú òun mọ́ wọ́n bá sìn ín lọ sí ìdíkọ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.